ẹyẹ ni mí cortisone ẹyẹ ni mí tí mo rí pé wọ́n sì gba èso lẹ́yìn yẹn wọ́n dẹ̀ ṣe investigation kò sí ọ̀rọ̀ pé wọ́n ṣàṣìlẹ̀ wọ́n ṣàṣìlẹ̀ lè fún dáàzọ yìí tẹ́ ẹ̀kọ́ pé ẹyẹ ni mí I did it when I was in my institution Michael Otodola College Education lẹ́kọ̀ọ́ so two thousand and eight to two thousand and eleven I dey go there two thousand and seven study. ẹ dárúkọ. wọ́n ní fowó ṣe sùlẹ̀ ẹ̀ mọ́ lọ́ládé kí ló gbé yín débi sí. mo ní èmi ò mọ nípa ẹ on the first pé ṣùgbọ́n èmi máa wọ́n sí tó mọ̀ nípa ẹ̀ wọ́n lè bá ẹ̀ ṣe lọ sí àwọn ọlọ́ọ̀ṣun ló máa bá yẹn níjẹ̀bú òde wọ́n gbé owó nìkan wá síbẹ̀ smart doctor ó pè mọ́júmọ́ ṣùgbọ́n tó máa di on the second one lọ sí ilé èmi àti àbúrò ní tí o bá ti rí wọn àti wọn ní inspector dada afúnàpẹ police officer àbúrò kàkiri adéníjì àdìrí lẹ́kọ̀ọ́ ọ̀dọ̀ state we get to Yorùbá ni kẹsọ. at pẹ̀lú evidence ẹ̀ kọjá pé police officer I work for so so but àwọn ọlọ́pàá tó wà ní check point wọ́n kàn fire ọ̀hún tí ò fún tẹ́lẹ̀ ìgbà tó ní pé argument fẹ́ máa ṣẹlẹ̀ ó wá ní pé okay pé káwọn máa lọ sí station yẹn pé ìdáṣọ tó kéde let's go to station ìgbà station kí ló wá ṣẹlẹ̀. àwọn station wo dẹ̀ wọ́n bá ọlọ́pàá yẹn sọ̀rọ̀. gbogbo ní yẹn. so custody wọn náà máa wà ní Ilese níjẹ̀bù. ní ìjẹ̀bù-dé ní express wọn àwọn mm. dé station yẹn ọlọ́pàá yẹn tọ́ láti ìṣòtò lọ́dọ̀ ní tọ́ láti explain pé ọmọ kò lè ẹ̀ mo dẹ̀ fún wọn mo ní ṣe máa lọ ọlọ́pàá yẹn adp yẹn kò tẹ̀lé ìgbẹ́ láwọn ti fẹ́ wá ó kàn fly ṣé wọ́n rí ẹrù òfin nínú mọ́tò yín ni ṣọ́ọ́rì nǹkan kan lọ́wọ́ yín ni kí ni wọ́n fly up. ọlọ́pàá yẹn wọ́n rí àwọn irú ìbọn táwọn ọlọ́pàá máa ń gbé yìí tó ń gbé wọ́n uh-huh. dẹ̀ pé báwo ṣe máa wà pọ̀ ní máa gbé translate wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ pé èkó lóun ti ṣe ọlá pé àwọn ti fẹ́ dé ìṣòwò kó wá sẹ́tù ilé àtọ̀mọ̀ òun dẹ̀ búkú ráìvù òun kó tó máa bọ̀ ọlọ́pàá yìí ṣàgbọ́ ní pé so wá rò pé pé kidnapper and uh, robber kó òun ní wá three hundred ah lójú tá something around à ń lọ ní four thirty ní àárọ̀ àtàwọn ọmọ tó máa di argument ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ pẹ̀lú ọtí lọ bí five so àwọn lè thirty ní thirty. ṣẹ́yìn àtàwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yín. no àgbọn ní ilé àbí omi yìí wọ́n lajọ lọ pẹ̀lú ọlọ́pàá yìí. ọlọ́pàá náà wà dábàá. ó wà ní custody wọn ní màgbọ́n pẹ̀lú small boy àbúrò wa náà ní orúkọ yẹn tó bí ọkà Lagos Adéníjì so to call long story short ọlọ́pàá yẹn ò ṣá DPO yẹn ò gbọ́ ọ̀tẹ̀ni wa ṣá ó kàn fly ẹ̀kọ́ lójú kan ó lè sáré rọ ó tẹ̀ sáré right signal ó post wa sikiri ó yà wọn ó send ẹsẹ̀ online ó lè dra ó lè transfer the fee on straight away that is on the second on the second of April two thousand and twenty-two àti wà ní ìmàgbọ́n after after some days gbà padà sí ìjẹ̀bú òde. iṣẹ́ kí lẹ́yìn iṣẹ́. bábí sàmì. àbúrò yín kọ́. bẹ́ẹ̀ni wọ́n ṣe kí ní ẹ̀bí pati ni. wọ́n gbé after some days wọ́n gbé àṣẹ padà sí ìjẹ̀bú wọ́n kà ṣe investigation wọ́n ṣàṣù wọ́n lọ lọ́pàá yẹn wọ́n ṣe gbé wọn. so wá ń sọ sí ni pé wọ́n kàn fúnra ọmọ yín pé ajínigbé ni yín eh, kì pé wọ́n rí nǹkan kan lọ́wọ́ yín. ẹyẹ ni mí kọ́tísìn eh. ẹyẹ ni mí. ok ok fún kọ́tísìn eh, wọn fi mú ok. lẹ́yìn yẹn wọ́n dẹ̀ ṣe ọ̀rọ̀ investigation kò sí ọ̀rọ̀ pé wọ́n ṣàṣìlẹ̀ wọ́n ṣàṣìlẹ̀ lè so that's all that's what I know. sọ ìgbà tẹ tí wọ́n ń sọ̀rọ̀ nípa kidnapping báwo ni ti kidnapping ṣe jẹ́. investigation pẹ̀lú ọlọ́pàá tó ṣe gbogbo ẹ̀ wọ́n ní pé irọ́ ni to communicate pẹ̀lú ẹ̀yẹ lẹ́sìn yẹn wọ́n dẹ̀ tún pe ọ́fíìsì àlàyé yẹn ní èkó ọ̀sùn tó dẹ táàbì kò níbi iṣẹ́ pé ó dẹ̀ book travel ó kọ̀ wọ́n gbèsè pé táàbì báyìí àwọn ọkọ̀ mi náà ọ́fíìsì ọ̀gá wọn ló ti pé ó book travel yẹn pé ní on the first so àjọ kó àdúgbò kan làwọn mẹ́ta jọ lé èmi ilé àti first inspector dáadáa yẹn. so ẹ̀kan yìí kàn ṣáà jẹ́wọ́ fún wọn pé ẹyẹ lẹ̀ ń ṣe ní ti yín kì í ṣe pé bóyá. so ọmọ mi ní láti fẹ́ kọ́ńtẹ̀ fún ọkàn mi kó máa ṣe mí léṣe lẹ́dí ètò ẹ̀fọ́ pé ẹyẹ ni mí I did it when I was in my institution. school wo lẹ lọ. Michael Otodola College of Education lẹpẹ. ok two hundred and eight to two hundred and eleven I dey go there swear to transfer to study. brother wa kejì ńkọ́ bó ṣe jẹ́ ìlú ṣe fà á. ṣé ayé ẹlẹ́yìn náà ẹ bá mi dárúkọ yín lẹ́ẹ̀kan sí. wọ́n kejì ń tọ́jú Bímbọ́. ohun tó fàjà wá